الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته kí gbogbo wa pẹ̀lú gbólóhùn tí àwọn ará ìlàlùjẹ́ náà máa fi kíra wọn àkóso ẹlọ́dá ọlọ́run bọba lè kẹ́lá yóò sàn nìkan kẹwà lẹ́sàn rẹ̀ ohun tí a máa gbéyẹ̀wò lónìí òun náà ni lè bá sùlùmọ́ríà tí mùsùlùmá libasu lil mar'ati lil muslima aṣọ wo lọ́tọ́ sí obìnrin mùsùlùmí lóbìnrin tẹ́ ẹ̀kọ́ wọ̀ ẹ̀yìn èèyàn mi alákọ̀ọ́kọ́ kákọ́kọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lóbìnrin ló ní ló gbọ́dọ̀ máa wọ àwọn aṣọ tí a fẹ́ máa sọ lónìí kì í ṣe àwọn kan yàtọ̀ sí pé báwọn yẹn ṣe rò ó kì í ṣe pé ẹgbẹ́ kan ló máa wọ àwọn aṣọ tá à ń sọ ẹ̀ yìí bákan náà kásìlọ́ mọ̀ pé a jẹ́ kí ọ̀rọ̀ ọwọ́ jẹ́ aṣọ lásán la rí kò sí gbàgbọ́ lábẹ́ aṣọ èyí tí àwọn míì jẹ́ lónìí tó ṣe pé òótọ́ wọn wọṣọ mùsùlùmá ṣùgbọ́n kò sí ìbẹ̀rù ọlọ́run bá lábẹ́ aṣọ náà aṣọ tá a fẹ́ máa ròyìn lónìí tó jásọ obìnrin ó gbọ́dọ̀ jẹ́ aṣọ èyí tó ṣe pé ẹni tó wọ̀ ọ́ ọba aṣọ ní àmọ́ kó má jẹ́ pé ẹni tó jẹ́ alágbèrè inú ìní ọmọ wa wọ irú aṣọ tí a fẹ́ máa sọ yìí tàbí ẹni tó jẹ́ ẹni ìpìlẹ̀ àwùjọ kó má bàa máa wá bó àwọn ẹni ilé àwùjọ náà ojú bùsátìrì làwòrán ọ̀rìn yẹn fóbìnrin láti bò wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó yẹ pé gbogbo àánú ẹgbọ́ yíyé ọlọ́run bá sọ fún wa ní sọ́tò làárọ̀ fún ní àyà twenty six pé yá bẹ̀ni àdámà mo pe ọmọ níbi àdámà kọ́dí àǹzánà àlékún lè bá àṣà láti sọ aṣọ kalẹ̀ fún yín o yòówá rí ìṣàwọ̀ àti kòǹwà rí ṣà yìí dẹ́ máa fi bo yòówó yín ṣùgbọ́n ẹ̀ lọ́wọ́ mọ̀ pé wọ̀lì bá sọ tẹ́kọ̀ wá dáadé kọ̀kọ́ yìí aṣọ ìwọ ọlọ́run òun ló lóore dáàlì kàmínà àyà ti là ìyẹn sì jẹ́ náà àwọn àrísàmì ọlọ́run làálàá òun yẹ kẹlẹ̀ ìbàrún nílé wọ́n bí ànábì ọmọ sàrásálà nípa ìhòòhò ànábì sọ pé ìfàdù àwọ̀rátàk ìlà mìzàwùsìk sọ ìhòòhò rẹ àyàfi lọ́dọ̀ ọkọ lọ́dọ̀ ìyàwó rẹ bẹ́ẹ̀ náà wá ní sọ ìhòòhò rẹ àyàfi lọ́dọ̀ ọkọ rẹ àwọn ọmọ amẹ́lẹ̀kà ti jẹ̀mí ìrùn tàbáwọn tó bá jẹ́ ẹrú sí ọ yẹ́lú yẹn ẹni tó jẹ́ ọkùnrin ẹrú èyí tó ṣe pé ó lẹ́tọ̀ọ́ sí láti máa jẹ́ nìkan tí wọ́n máa súnmọ́ tí ò ní jẹ́ ìyàwó ẹ̀ wọ́n bí wọ́n ní ìdàká nílùkọ́ mo bá dòun fi bá wọn tó bá gbogbo àwọn àjọ bá wà láàrin ara wọn àwọn èèyàn bẹ láàrin ara wọn kọ́ gbogbo wọn sọ nínú wò àlébí pé ìnìsà tó ń ta yòrí nàá àhàdó nífàlà yòrí nàá tó bá lágbára kọ má jẹ wọn rí o rẹ̀ kan má jẹ wọn rí o wákìlá wọ́n tún bèèrè pé ìdàká ní wọ́n sọ ọ̀rọ̀ mọ̀lúkà lọ́hù àhàkùn yẹ̀stà àyà nínú hù nínú nàásì ọlọ́run ọba ló yẹ kéèyàn ó jẹ́ nìkan tí wọ́n máa ti jújù èyàn gbọ́dọ̀ ti jù ọlọ́run èyàn pé ìwòrán máa wà ní òwò gẹlẹ́tẹ̀ torí pọ́ wà ní kọ̀lọ̀fín eléyìí wọ́n fi ń sọ wa lára nípa pé káàkiri máa máa wà ní òwò káàkiri ká máa wò pé ṣe bí mo wà nílé flat ṣe mo wà nílé duplex ṣe mo wà nílé self-contained kò sẹ́ni ẹ̀kan tí ń rí mi ọwọ́ àárín ìwọ̀ káàkiri tàbí jẹ̀nu bá kí ọ̀ lè ti bẹ̀ yí lórí o lè ti bẹ̀ máa sínwí ọlọ́run máa jà yí lórí síbí o tí ẹ bá ṣe pé ohun tí máa ń gbaṣọ lọ́rùn èèyàn ìdààmú ní ìbálòpọ̀ láàrin lọ́kọláya tí máa ń jẹ́ kí èèyàn wà ní òwò lẹ́yìn rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa wà ń wò mọ́ àfi tó bá wà ní ilé ìwẹ̀ lè bá sùnmọ́rí àti àmọ́ àmọ́lẹ̀ níbẹ̀ àwọn aṣọ tí obìnrin gbọ́dọ̀ máa wọ̀ níwájú àwọn tó yẹ pé wọn yìí sẹlẹ̀tọ̀ ẹ̀ ànáyọ ní tàbádọ́jì ìwàlẹ̀wà yìí dàrí wọ́n sì lè wọ̀ fún kọ́ máa jáde níjáde aláìmọ̀ká wọ́n sì ṣàlàyé ìkún tí ń bẹ́ ń bẹ̀ ọlọ́run bá ní pé kọ̀lá tàbádọ́jì náà tàbádọ́jì àlejàlẹ̀ ìjà tìlẹ̀ òwúlà ẹ má máa jáde níjáde tàwọn aláìmọ̀ká wọn tàbá wọ ọyẹ yìí ọba sóra náà lọ kọ́ńtà 3 verse 33 àwọn àyàtọ̀ bá ti wà lóko ní chapter àti sura jẹ́ máa ń nítumọ̀ lábẹ́ sura wala tabarrajna tabarrujal jahiliyyati al-ula nínú suratul Ahzab kọ́ńtà three verse three ẹ̀rẹ̀ gbọ́dọ̀ máa jáde ní jáde aláìmọ̀ká kí ni jáde aláìmọ̀ká òun náà ni kéèyàn máa wọ̀ọ́sọ bí aláìwọ̀ọ́sọ kéèyàn máa fi òwò lẹ̀ náà òwe rẹ̀ ọ̀já tí òun ìmọ̀tò bí ń tọrọ kéèkọ̀ òmíràn wá bá níbi ọmọ sọ́ọ́lá tọba ayé òun wọ́n lẹ́lẹ́ islam bẹ́ẹ̀ bàbá ẹ̀rọ ànẹ́bí láti wọ islam ó ń sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pé ọba ayé òun kí aláàlá tó ṣe kìbì láì ṣe ya bí ń bàbá ẹ̀rọ rẹ̀ nípa pé ọgbọ́dọ̀ gbórúkọ bọ́lọ̀ wọn bá ọ wọ̀lá tẹ̀sọ̀ríkì ó sì gbọ́dọ̀ jalè wọ̀lá tẹ̀sìn ó sì gbọ́dọ̀ ṣàgbèrè wọ̀lá tẹ́kùtùlé wọ̀lá dàkì ó sì gbọ́dọ̀ pa ọmọ rẹ̀ wọ̀lá tààtì bò dáná bíbò dáná ó sì gbọ́dọ̀ ṣe wà bàjẹ́ kan èyí tó ṣe pé èyí ní ọkọ̀ báyìí ní ẹ̀dẹ́ ìkáwọ̀ ìjìnlẹ̀ yìí láàárín àárín ọwọ́ rẹ méjèèjì àtẹsẹ̀ rẹ méjèèjì ọ̀sẹ̀ bàjẹ́ o ọ̀dá tẹnu fi ọ̀dá tàbàrọ̀ jì tàbàrù jẹjẹ ìléyà tìlẹ̀ òwúlà ń ta fẹ́ lóbìnrin ọ̀ gbọ́dọ̀ máa wá jáde lóbìnrin níjàde tàdá ìmọ̀kan àdísì fáwọn amọ̀lọ́gbà wa nínú mùsùlùmí ẹ̀dùn wọn tí àlùbáyé bá jẹ́ ló ń tẹ̀ wájú sí ní ilẹ̀ àlàáfíà. ká tó máa gbàgbé lánàá bí amúsà alásán sọ pé sinfa ni mi náà lè na àdìsá bó yọrọ nù àwọn ọkọ̀ méjì kan bẹ ọ̀rá ilé iná ni wọ́n dáàmú ọ̀rọ̀ ọ̀húnmá èmi ànábì òrí wọn rí ọ̀dà àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ ọ̀wà àdà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀dà àkọ́kọ́ nǹkan la àwọn obìnrin tó ṣe pé wọ́n wọ sọ bí aláìwọ̀ wọn wọṣọ òbí aláìwọ̀ ayé yakshifna sí yamina danihinna ìzìháwọlì jamalihin wọ́n sì gẹ̀kan lè máa ra wọn láti fi ṣàfihàn ẹwà wọn àwọn yẹlẹbẹsẹ abẹnú ọkẹkọ tẹsí fòmọ tàkà tàbí ká sọ pé wọ́n wọṣọ èyí tó fẹ́lẹ́ tí wọ́n máa so ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ òun ni nìṣá nǹkan sí àtún ariat àwọn májèmú bá ń bẹ fún aṣọ obìnrin mẹ́jọ làwọn àfáà pé tóbi bá ti mójútó méjèèjọ yìí a jẹ́ pé ó jẹ́ ìmọ̀ràn tó mú mìíràn obìnrin olùgbàgbọ́ òdodo lòó ṣe alákọ̀ọ́kọ́ àyẹ̀sọ̀rọ̀ jẹ̀mí àlèbẹ̀dẹ̀ ìlà àdéhùn kìlìfà fìlìwájú wọlékọ́fà yìí aṣọ yóò tọ́ bá wọ kó bo gbogbo ààrẹ pátápátá kó bo gbogbo ẹ̀fẹ́ yẹ́nyẹ́ tí ẹ bá ṣe táwọn afurasí àtótó lè lórí òun láà sọ pé kì í ṣe ọ̀rẹ́ yẹn torí gbọ́dọ̀ àwọn ọba sọ pé wà kó lè mọ ọmọ náà ẹ sọ fáwọn olùgbàgbọ́dọ̀ rẹ lóbìnrin yàgùdó nínú iná bí sọrí hìn kí wọ́n jẹ́ nìkan tó pé wọ́n rẹ ojú wọn lẹ̀ wọ̀yà fádùn fòròjà hùn kó sì sọ abẹ́ wọn wọ̀lá ìwé dínà zinata hùn wọn gbọ́dọ̀ máa fi ọ̀ṣọ́ wọn hàn ilẹ̀ àmọ́dọ́ àwọn mi nà èyí tó bá rìn fún ẹ̀ wọ̀lẹ̀yẹ̀tọ̀ ibùdó bí kòmòrí náà lájọ yorùbá hìn kí wọ́n sì yá lo àìmọ́rù wọn lórí ìjẹ̀lùbá wọn wọ̀lá ìwé dínà zinata hùn wọn gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn ilẹ̀ àlèbọ̀hún láti hin àyàfẹ́ tó bá jọ́kọ̀ awọ àbá yìí tàbí tó bá jẹ́ bàbá wọn awọ àbá ìbọ̀ wọn láti hin àfi tó bá jẹ́ bàbá ọkọ wọn awọ àbìnà yìí tàbí tó bá jẹ́ wọn ọmọ wọn awọ àbìnà ìbọ̀ wọn láti hin tàbá wọn ọmọ ọkọ wọn awọ ìkọwà nìyìn tàbá wọn ọmọ ìyá wọn lọ́kùnrin ọmọ ìyá obìnrin yẹn yẹn ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tàbábò rẹ̀ lọ́kùnrin àwọbà ní ẹkọ àdéhìn tàbáwọn ọmọ bọ̀dá rẹ̀ tàbábò rẹ̀ lọ́kùnrin àwọn ọmọ táwọn ilé yẹn bí أو بني أخواتهن tàbí àwọn ọmọ tí àǹtí rẹ̀ tàbábù rẹ̀ lóbìnrin bá bí lọ́kùnrin àwọn nìsàáyìn tàbáwọn obìnrin lápapọ̀ àwọn ọmọ amálákátí àìmánu hàn tàbáwọn ẹrú ètò ìpáwọn obìnrin ní kàwálé lórí àwọn ìtàbí nínú ọgọ́rí olèlè lórí bá ti mìíràn nìjà tàbá ẹ̀ǹtẹ́ pé ẹ máa ń ṣe díẹ̀díẹ̀ lọ́kùnrin nínú àwọn ọkùnrin lọ́wọ́ tẹ́fìlì tàbọ́mọdé àlẹ́dínà lámìyẹ́dẹ̀ àrọ́ àlàrọ́ ti nìsàá àwọn tó yẹ gbogbo yàkọ̀ tí yẹn ṣe wọn fẹ́ owó bí kò nítumọ̀ sí wọn ọ̀dáyà tó gébùnà bí àwùjọ lè hìn wọn ò sì gbọ́dọ̀ máa fẹsẹ̀ wọn jìlẹ̀ èyí ò là màmá yóò fẹ́ nà mí ṣe nà ti hìn kí wọ́n má bàa jẹ́ pé káwọn tí ẹ̀mí wọn dọ̀tí kí wọ́n má bàa máa mọ ọ̀ṣọ́ tó ń fi pamọ́ eléyìí ó jẹ́ ká mọ̀ pé àsóbìn lè lo ìbọ̀sẹ̀ tó lè lo lẹ̀kẹ́ ẹsẹ̀ ó lè lo owó àwọn kẹyìn so kò wá gbọ́dọ̀ máa fẹsẹ̀ jílẹ̀ tí wọ́n máa wá dùn kó má bàa kó ìrẹ̀wẹ̀sì kó má bàa kó ìdọ̀tí bá àwọn èèyàn ní ẹlẹ́ni ó jẹ́ pé ọ̀rọ̀ yìí àwọn àfáà mọ̀ pé àtọ́lọ́n bá bá fi ń sọ nípa lẹ̀kẹ̀ tàbí bá ń gbèsè àkó sẹ́sẹ́ pé káwọn obìnrin má fẹsẹ̀ jílẹ̀ àmì bá bí aúlá bó wà lójú wọn sì jẹ́ ajẹ́ pé ojú rẹ̀ gan òun lọ lágbára jù tàbí bó tí bá kọ́kọ́ fẹ́ wo obìnrin sẹ́sẹ̀ rẹ̀ lè rán lọ́wọ́ ní àbójú tọ́lọ́n bá bá fẹ́ràn sọ nípa ẹsẹ̀ pé kí wọ́n tún má fìṣẹ̀ jìnlẹ̀ jù torí bí ó sì máa ró bí kẹ̀lẹ̀kẹ̀ ó sì máa ró tàbí báńgùsì ó sì máa dún kọ́ má bàa kópa lára báwọn èèyàn ọkùnrin bó wà lójú ta tọ́tẹ̀ sí ta lẹ́ta kàtíkè sí ta létí ìró sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọtún gbé lọ́lọ́ ìjẹ̀bí ara gbogbo ẹ̀yin olùgbàgbọ́dodo ẹ̀tún bá lọ sọ́dọ̀ ọlọ́run bá o ẹ̀ṣọ́ àlùmọ̀mí náà ẹ̀yin olùgbàgbọ́dodo làwọn làkúndọ̀ fẹ́ kẹ́ẹ̀lì kiri lákìní ọlọ́run bá sọ pé yàrá dáyọ̀ ànẹ́bí rí ànẹ́bí kó lè àjọwájì sọ fún àwọn ìyàwó rẹ̀ wọ bà náà ti kàtàwọn ọmọbìnrin rẹ̀ wọ̀ ní sáà ilẹ̀ mọ̀mìnì àtàwọn obìnrin tó bọ́kọ wọn jẹ́ táwọn ọkọ wọn jólùgbàgbó òdodo àwọn obìnrin táwọn ọkọ wọn jólùgbàgbó òdodo nínú àwọn ayé àtàwọn àgbẹ̀rẹ̀ rí nìyẹn tá a fi mọ̀ pé obìnrin ìṣẹ̀mí ayé wọn ọ̀ọ́ dúró fẹ́ sìn fúnra ara wọn ó dé máa ń dìtàmí ọkọ tí wọ́n bá fẹ́ tóbìnrin bá fẹ́ tẹ̀mí lérí ọkọ rẹ̀ ọ̀yà tẹ̀mí lérí tóbìnrin bá fẹ́ tóbìnrin bá fẹ́ oúnṣúná ọkọ rẹ̀ ọ̀yà oúnṣúná tóbìnrin bá fẹ́ nẹ́sífàtì ọkọ rẹ̀ ọ̀yà nẹ́sífàtì tóbìnrin bá fẹ́ gbogbo ẹni yóò tóbìnrin bá fẹ́ ni ó dìtà mí láìfò tiẹ̀ náà tó fi jẹ́ pé ọlọ́run bá sọ wípé wọ́n ní sá ìlìmọ̀ mìíràn bákan náà rà níbi sọ fáwọn obìnrin tó ṣe fáwọn ọkọ wọn olùgbàgbọ́ òdodo ni àti kọ́kọ́ ojú olùgbàgbọ́ òdodo ní àwọn ìyàwó láti lè jẹ́ kí ìyàwó lo ìbojú ìdílé náà rẹ̀ yìí náà ní jàdà bèbè yìí kí wọ́n yà lọ aṣọ gbàrí ẹ̀ tí ó bò ó para wọn dáníkà adédáyé ọ̀rọ̀ fúnà ìyẹn láti máa dáhùn ọmọ wọn fàlàyé òde wọn sì ní kó sùtà bá wọn pọkànù lọ gọfúrọ rahima ọlọ́run bá jọba aláforíjì ìjọba oníkẹ́ ولم يقتل مسلما أن العلماء قد اتفقوا على أنه يجب على المرأة أن تستر جميع بدنها لهم أولو بالمسلمين هو أولو ما إنه lórí pé ọ̀rẹ́ yẹn ni kó bínú gbogbo wa rẹ̀ wà ní ma hasalẹ̀ ṣẹlẹ́fìlẹ̀ mọ̀tẹ́bẹ̀ mọ̀tẹ́bárú fi wájú rẹ̀ kẹfẹ́yì ibi wọ́n ti ṣàtótó mi ní ọrùn ọwọ́ àti fèsì ṣùgbọ́n owó yòókù ọgbọ́dọ̀ jẹ̀bíbò ọgbọ́dọ̀ jẹ̀bíbò àwọn apá kan lọ bí pọ́rin yẹn nígbà táwọn apá kan sọ pé kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gbogbo eléyìí ohun táwọn èèyàn gbóyé láwùjọ tiwa ìdíkù tá a bá sọ pé nǹkan sọ̀rọ̀ yẹn bí ká ní pé ẹ má sí ló túmọ̀ sí pé kí wọ́n máa ṣàlàyé nípa pé nẹ́fìlà rákà méjì tá a máa ń yàn lẹ́yìn ọ̀run lórí sọ́rọ̀ èèyàn nàbí sọ́rọ̀ èèyàn lápèjúwe gbogbo wa ní ìlànà pé súnẹ̀ ni fáwọn èèyàn wá gbé jùlẹ̀ àwọn èèyàn gbé jùlẹ̀ o aláwùjọ ti wà irú àwọn ọmọ sálà báyìí èèyàn ẹbí súnẹ̀ ni ṣé wọ́n ń pè súnẹ̀ ni pé kọ́ má ṣe nǹkan gbọ́ yé táwọn èèyàn ń ṣe láwùjọ yìí ni ọ̀gá gbé ìdẹ́sọ pé súnẹ̀ ni báyìí tí wọ́n rẹ̀ ń gbé ní súnẹ̀ ni táwọn olùbọ́sẹ̀ fi hàn ara wọn ọ̀tayọ pé tábà ti pè ní ọ̀rìn ẹ̀yẹ tó lórí tẹ̀lẹ́mù lọ́gbọ́dọ̀ lò tìyá wa tìyá wa tọmọtọmọ wa tàbí tàǹtí wa wọn tàbá sọ pé kéè sọ̀rìn ẹ̀yẹ súnà ni ó dàbí kéèyàn kéèyàn kéèyàn lórí tẹ́ kéèyàn níyẹn nẹ́fìlà tí yẹn jáde ó jẹ́ gbogbo wa nílà máa ń yẹn káyẹn ẹlẹ́ka àbíjì kó tó ti pa jáde àyàn rákà sí ìfàjẹ́ kó tó ti pa kàṣùbà àyàn rákà méjì lẹ́yìn mọ́gbóbí àyàn rákà méjì lẹ́yìn ìṣáì akàròyìn àtòyìn owó ìsáfù wítírì èyí sọ̀rọ̀ yẹn ní gbogbo àwọn èèyàn sì mójútó agbájúmọ́ akàásí alákàkún ẹ̀ bóò láti wá ní alákàkún nítorí gbogbo àwọn àfa àkẹsàlà yìí pé súnà ní lọ́dọ̀ táwọn kì sọ̀rọ̀ ẹ̀yàn ìgbọ́n àwọn tó ń pè súnà náà gbogbo wọn ni wọ́n ṣàlàyé nípa pé gbogbo ìgbà yóò tóbi bí ètò ìṣojú yẹn lọ́sọ̀ọ́ wọ́n jẹ́ ọgbà sátúrọ̀ ó ti dọ̀rọ̀ yẹn láti bo yẹn pátápátá tóbi ètò ìṣe lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ jẹ́ kàtíkì rẹ̀ gbogbo wọn ni wọ́n panupọ̀ ẹ̀yà fàwọn tó yẹ pé mi wọn bá dọ̀tí. bákan náà májẹ̀mú kejì òun náà ni pé aláyẹ̀ kó lẹ̀ sí ìmẹ̀ta fi ẹ̀ sí aṣọ tó yàn bá wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé bóyá nǹkan ẹgbẹ́ ó wá jẹ́ ọ̀ṣọ́ fún ara rẹ̀ o ìyá aṣọ tó bí wọn bá wọ̀ lé aṣọ tó bá wọ̀ sísàlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé nǹkan ẹgbẹ́ jẹ́ ọ̀ṣọ́ o ilé ìlú ta tó rí lónìí ọ̀pọ̀lọpọ̀ aṣọ táwọn obìnrin lò lónìí wọ́n ń kọ́sọ̀ sí i wọ́n lè jẹ́ nìkan tó pé wọ́n di sáyẹ̀nsì di etí rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè ṣe di sáyẹ̀nsì bí orí bí orí lè di sáyẹ̀nsì sọ̀rọ̀ lọ́wọ́ bá ń kó wọ láyé bèdè ní ṣe ìnàtà òun ní ìlà àmọ̀dá ọ̀rọ̀ mi ẹ̀ gbọ́dọ̀ fọ̀sọ́ yẹn òfin tó bá rìn fún rẹ̀ ìwé lẹ́yìn ní ìsìnkú yìí gbóhùn fún rẹ̀ lẹ́yìn lẹ́sìn fún ayé o ọlọ́run àníbà mọ́sà ló pẹ̀tà látàdún látàṣẹ́ láàrin hàn àwọn mẹ́ta kẹ́ ń bẹ́ o sáà má béèrè ń pa wọn ọjọ́ ló ń ẹnìkan tó yapa jẹ̀mí àwọn mùsùlùmí wà á sọ ìmọ̀ ọ̀hún ó sì yapa aṣáájú àwọn mùsùlùmí ọmọ àtàrùn síyà ó sì kú lẹ́nu tó jẹ́ olùsẹ́lọ́hùn lórí pé yapa aṣáájú àwọn mùsùlùmí náà wà á mọ̀ tó náà àbòdò náà bá kọfà mọ̀ ọ̀tà ẹrú lóbìn tàbí ẹrú lọ́kùnrin tó yẹ pé ọ̀sàlọ́ lọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ ó sì fi kú ọ̀mọ̀ràn tó ń gọ́ra á ọkọ rẹ ò sí nílé kọlẹkà fáhà mọhún ní tuntun ìyá ó yìí ti fún ní bí ewé òjì kó ráyé lò fàtàbà bọjẹ ti bàdà ó wọn wá jáde ní jáde aláìmọkẹlẹ lẹ́yìn rẹ wálé àti sàlẹ àná ọhún ànábì ní pẹsẹ máa ha wa mahasini ha wa ayẹjìbà lè yá sàtìrọ̀hó mímọ̀ tẹ̀sítẹ́dẹ̀ bíi iṣẹ́ àwọn òun náà ni kóbè ò fi ọ̀ṣọ́ rẹ̀ hàn àti gbogbo ohun tí máa fi ń ṣẹwà tó jẹ́ pọ́ ìyẹn ni kóbò àti gbogbo ohun tí ẹgbẹ́ yọba máa mú kára obìnrin ọmọ ọkùnrin ọmọ nífìlì ọgbọ́dọ̀ bò ó ọlùmọ̀kúsùdù mílẹ̀ lámúrí bíi jẹ̀lbá ń ta gbọ́ ibi àyà jẹ̀lbá wù ẹni àmọ́ wà sátúrú sí nẹtẹ̀lmọ́ríà òun náà ni pé ohun tí ó bo ọ̀ṣọ́ obìnrin fàlàyà kìlọ̀ ń yàgò ní jẹ̀lbá nẹ́sọ̀rọ̀ zìnà kọ̀wá bálàkà ìmú ká sọ pé jẹ́ ìbáàbò yẹn ni fúnra rẹ̀ lọ́jọ́ ọ̀sọ́ èyí tí ń bẹ ilé haúsá tẹ́lẹ̀ tó ti wá wọlé yorùbá náà lónìí báyìí àkíyèsí bá ń bẹ òun يتوهم بعض النساء المتلازمات أن كل ثوب سوى الأسود هو الزينة ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ni wọ́n máa ń lérò pé gbogbo aṣọ tó bá ti yàtọ̀ sí dúdú òun lọ̀ṣọ́ ìnọ́sì fúnra rẹ̀ wà á dà kọ́tà àṣìṣe lélẹ́ yóò lè àmúra yìí fún nǹkan méjì ẹlòmí lè kó báyà tọ́ba jẹ́ dúdú tọ́ba jẹ́ yàtọ̀ sí dúdú ọ̀ṣọ́ ó ti di ọ̀ṣọ́ rárá o rárá o àlẹ́hàwọ̀ lè kó nàbí sàlẹ̀ sàlẹ̀ ará ọkọ ẹ sọ pé tíìbù lè máa dọ́ àrà láwùjọ ọkọ fìyà rẹ̀ hàn ohun tó jẹ́ ọ̀ṣọ́ obìnrin òun náà ni èyí àwọ̀ rẹ̀ bá hàn ṣùgbọ́n tí oorun rẹ̀ pamọ́ ọ̀rọ̀ hadithun hasan hadith sì dá ẹlẹ́ẹ̀kejì annahu jarọlẹ̀ amọ̀lùmínà nisa'i sahabiyat ala labsi thawbin mulawwana bighayril aswad ó hàn dáadáa níbi a sọ àwọn obìnrin sàábí ànábì àmúsàálà àrùsálàm tí wọ́n máa ń wọṣọ mí ní ìtẹ̀yàtọ̀ sí dúdú ó tẹ̀yẹ pé dúdú òun ló dáa jù kéèyàn máa wọ̀ ṣùgbọ́n lóun àwọn ẹlòmíín bẹ́ẹ̀ pé wọ́n ti wá fẹ́ fi dúdú yìí lẹ̀ rárá o ẹlòmíì ń bẹ tó pé tẹ́ bá wo aṣọ tó nílé ó lè jẹ́ pé dúdú ẹyọ kan náà lónìí àwọn kọ́lọ́ọ̀dì kọ́lọ́ọ̀dì kọ́lọ́ọ̀dì lọ́nà òkójọ rárá o kò sí wọn jọ tá a bá ń sọ nípa pé aṣọ tó bí wọn máa gbé wọ̀ tó jẹ́jẹ́ lìbáàbò tí dúdú bá jẹ́ bíi mẹ́sàn kí kọ́lọ́ọ̀dì mi ò jẹ́ ọ̀kan tí dúdú bá jẹ́ bíi tíì kí kọ́lọ́ọ̀dì mi ò jẹ́ bíi méjì wàhákàdà yàtọ̀ sáwọn ọmọkọ́mọ ọ̀sìn táwọn ti rẹ́wọ́ dúdú mọ́ rárá àbúta tó ti rí nù látara iléèwé tí wọ́n lọ ó sì sàsọ yìí dáṣọ akọ akọ lásán ni kò sí nǹkan kan lábẹ́ aṣọ yìí àgbọ́dọ̀ ṣọ́ra fún àtìgbọ́dọ̀ máa ti wá sí fáwọn ọmọ wa kó wọ́n bá wà yẹ yàkóyà kó wọ́n tó lọ ilé ọkọ wọ́n rí pé aburú yìí ni wọ́n gbé délé ọkọ wọ́n sì máa lọ fi sa ṣe àǹkó nílé ọkọ Ikirima ó ṣàlàyé pé Rùfáà tọ́lákọ̀ ìmúratàhù Rùfáà kọ ìyàwó rẹ̀ fàtàzàwájà Abdulrahman ibn Zubair àbámọ́ bùnú zùlẹ̀ wà fẹ̀ kọ́ láti àìsà àìsà sọ pé wà léyà fìmárù akbar so ọ wá ní fìmárù tó jẹ́ green fàṣàkàtì ilé ha wà rọ́tì ha ọ̀dọ̀rọ̀ bìjẹ́lìdì ha alámọ̀já àrùsọ̀ sàn kọ́ láti àìsà máa rà ètò nítorí máa yẹ lùkọ̀lùmọ̀mìnát bìjẹ́lìdì ha aṣáàdù ọ̀dọ̀rọ̀ tún mi sáwọ́ bì ha ìyàwó àìsà lẹ́yìn ìgbà tó ṣàlàyé aṣọ tó wọ̀ níjọ́ yẹn tán pé ṣèmọ́rù tó lò ìyẹn jẹ̀lúbáàbù tó lò green ni aláwọ̀ ewé ni ló já mọ̀ pé obìnrin lè lo kọ́lọ́ọ̀dì mi ṣùgbọ́n kọ́ máa jẹ́ pé kọ́lọ́ọ̀dì mi ni wàá sọ ti pìlẹ̀ èyí tó pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin kó sí nísìn kẹ́ tó rọ́mọ mi tí ó ní bíláàkì ah yóò jì gbogbo àwọn aṣọ kọ́lọ́ọ̀dì ló ti lọ kó jọ nínú àwọn àbòrúta rí lásìkò tí wáyé ní o àṣìṣàlàyé fún wa sóhun tó borí ká ló kọ́lọ̀dì mi ṣùgbọ́n ká jẹ́ kí dúdú ọpọ́ nínú àwọn aṣọ wa. àfáwa umu khalid ìyá umu khalid bintu khalid ó ní pé atànàbí sàrásán lè fi yáàbí fi há kọmí ìsọtún sàúdá sọgẹrọ so ó ti yà nàbí sàrásán lè fi yáàbí fi há kọmí ìsọtún sàúdá sọgẹrọ ìyá wa yìí wọ́n mú wá bá nàbí àmọ́sàlá àlọ́sọ́lọ́m aṣọ kan tó ṣe pé dúdú ni ó sì kéré àníbi pé má tààrọ ní àkóso ààrẹ yìí bóòlù yẹn ti fẹ́ wọlé fàṣàkàtà lẹ́kọ̀ọ́ àwọn ìjọba àwọn tí mẹ́lẹ̀ bá dákẹ́ àti sọ pé ètò níbi ó mẹ́kọ̀ ọ̀lẹ̀ ẹ bá ń pe ó mọ̀kọ̀ ọ̀lẹ̀ wá fàáwù ti yàbí hà wọ́n bá pé wá tó mọ́lu fàákọ̀dà lẹ́kọ̀ọ́ mi sọ bìyẹ́dì yìí fàálùbáṣà ọba jẹ́ nìkan tó yẹ pé ó gbàṣọ náà ó sì wọ̀ ọ̀kọ́ ọ̀la قبلي وأخل وأخلاقي وكان فيها علم أخضر يوان بيني بي أسوي أميكن بيني تجامي غري أو أسفل تبي تجامي يلو فقال أنا زوجي يوم خالد هذا سنة يعني هذا سنة بمعنى هذا حسنة حسن إلي متى وصناه بالحبسية mọ̀nẹ́hù hasan pé ọmọ dà ìsọ̀kúláfẹ́ lòun eléyìí ni pé kí kọ́lọ́ọ̀dì míì kó wà lára aṣọ tí ò ní jẹ́ kọ́lọ́ọ̀dì ẹ̀yọ̀kà lápèjúwe ẹni tó lu jẹ̀lìbáàbò black kó wá lu skẹ́ẹ̀tì green ọ̀sán tó burú ń bẹ́ẹ̀. عن القاسم عن عائشة كانت تلبس ثياب معصفرة ọ̀yẹ́ ọmọ ọ̀rìnà bákan náà ni àfáà Qasim ṣàlàyé pé ìyàwó Aisha ọ wọ aṣọ kan tó yẹ pé mohatfaro ni so aṣọ tá a lè pè ní aláwọ̀ yẹ́lò ó sì jẹ́ nìkan tí pé ń ṣe ó ìrọ́mù wọ̀ àfáà wa ìní dẹ̀tìlẹ̀ wà aṣọ tó ibú gẹ́gẹ́ ọmọ àjọsọ fún ara rẹ̀ òun làṣọ tó bá ti ní kọ́lọ́ọ̀dì tó méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje bí àwọn so aw alẹ́dì fíhí nukosh dàbí ìyá tàbí ìdí epo ní àwọn àmì gold eh, eh, fàdíyà fìdíyà sàtìtọ́ bá ní àwọ̀ fàdákà mímọ̀ yẹlfìtù nẹ́dọ̀rù ìbá ìrìnlẹ ọ̀yọ́ tí ó jẹ́ káwọn èèyàn máa wò ó káwọn èèyàn lè máa wò lọ báyìí tí ó jẹ́ káwọn èèyàn máa ṣíjú kò lára òun yẹn là ń pè ní aṣọ tó ní tọ̀bà rójú aṣọ tó lọ́sọ̀ọ́ ọ̀dáyẹ́m náà mi wọlé àwòlà kọ̀ wá ti gbọ́ ohun tó gbára jùlọ yìí ìsìn jẹ́ wa náà pé aṣọ dúdú lọ dáa ju ilẹ̀ mọ́ra fóbìnrin bákan náà ha kó fi máa fi bọ kó fi máa fi dí gàgà rẹ̀ ọwọ́ lápsùn nìsá ìnàbí sàlám òun náà sì lásọ ànábì aṣọ àwọn ìyàwó ànábì àwọn sàlám kámọ̀ ọmọrọ̀ fi àdísì àyíṣà fi kí sọ́ọ̀tì rúyẹ ti sọ̀fọ́àn gẹ́gẹ́ bó ti gbáwájú lọ nígbà tá à ń sàlàyé nípa aṣọ ìyàwó àyíṣà nígbà tí sọ̀fọ́àn rí lójú ogun níbi tó sùn sí ó ní pé fàrọ́hà sàwádìí ìsánù náà ìm ọwọ́ á rí aṣọ dúdú èèyàn ó rí èèyàn kan tó wọṣọ dúdú tó sùn so èyí tí pé ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ ṣáájú sẹ́yìn bákanáà wọ̀fí àdísà àìsà àkàrà láti fi ìhè kòrójò nìsáìlì àfsọ́n kàánà alàrùú sí hinna lọ́gọ̀ọ̀bá ó ti ti gbáájú ta ṣàlàyé rí wípé ìyàwó àìsà ṣàlàyé nípa pé ìjáde àwọn obìnrin àǹsọ́rí tó wá jẹ́ pé ńgbà táwọn wò wọ́n ọwọ́ dà ipò orí wọn dà gẹ́gẹ́ bí ẹ̀yẹ kẹ̀nẹ̀kẹ́nẹ́ gbogbo àná ìlàsùn kẹ̀nẹ̀kẹ́nẹ́ ti máa rí pé dúdú ni wọ́n máa ń jẹ́ aṣọ dúdú lọ́dọ̀ àjò fóbìnrin òun ló sì yẹ kọ́ máa wọ̀ ṣùgbọ́n kò sí ohun tó burú tó bá wọ kọ́lọ́ọ̀dì míì náà tó kò sí ohun tó burú ń bẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run kọ́sà ti jẹ́ kọ́lọ́ọ̀dì kaná tí ò ní jẹ́ oníkọ́lọ́ọ̀dì méjì Allahu ta'ala alam ẹlẹ́ẹ̀kẹta an yakuna thawbu safiqa la yashifu amma tahta aṣọ náà ó gbọ́dọ̀ tó yẹ pé yóò sí lára òun yàtọ̀ tí wọ́n máa fi ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ hàn torí pa nàbí sọ pé sì ń fáni mìnàlì náà lámà àrọ̀ ọ̀húnmà àwọn ikọ̀ àwọn méjì kan bẹ ará ilé nínú ẹ̀mí ọ̀gá wọn mọ̀ rí o àlẹ́bí wa sọ nù wọn pé wọ́n ní sáwọn ká sí yàtọ̀ náà rí àti nínú wọn ni obìnrin àwọn obìnrin tí wọ́n wọṣọ bí aláìwọṣọ láàyè ìdẹ̀kọ́ ní ìjẹ́nà lànàbí wí ó ní wọn ní wà jẹ́nà wà láàyè ìjẹ́nà rí àhà kódà wọn ò ní gbọ́ ohun rẹ̀ wàyí náà rí àhà làtó jadò ní ó jẹ́ pé gbóòórùn àlùjẹ́nẹ̀ ni ó jì láti òréré ibi báyìí síbi báyìí pé kún tó máa gbóòórùn àlùjẹ́nẹ̀ wọn wà ní gbóòórùn rárá àlùrọ́dọ̀ ní sáì làwátì yẹlẹ̀ bẹ́sínà nínú síyábì lẹ́tìlẹ̀ kọfíf alẹ́dì yẹ sì fò wà láàyè sọ wọn tá gbàlẹ́ wọn ní obìnrin àwọn obìnrin tí wọ́n máa ń wọ aṣọ aṣọ tó yẹ pé lẹ̀ mọ́ wọn la kò ní bo gàgà wọn fọwọ́ kàṣíyà ìlẹ́sìn wọ́n wọ sọ́ńtò tọ́ àríyá tó ilẹ̀ àkẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ní òòdùn yóò so súnmi yọ̀kọ̀dì kọmọ jẹ̀bẹ̀ à ń yẹ kó ná fàdùfàdọ̀ so aṣọ náà ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó ń ṣe gbàrúyẹ̀ gírèbù dọ́jì fàyẹ́ ṣòṣe án ní disney àwòlọ́wà ṣàlàyé ìta aṣọ lẹ́ẹ̀kan òun ni pé yóò máa jẹ́ àmà rí ohun tí ń bẹ ń sàlẹ̀ aṣọ yóò máa transparent yóò máa transparent ohun tí ń bẹ nísàlẹ̀ èyí pé à ohun tí ń bẹ ń sàlẹ̀ gbogbo aṣọ tó bá jẹ́ pé à ń rí ohun tí ń bẹ ń sàlẹ̀ obìnrin ò gbọ́dọ̀ wọ̀ ṣùgbọ́n lè ní ìsìn ó fún aṣọ gbọ́dọ̀ fún náà fọ̀dọ̀ aṣọ náà gbọ́dọ̀ yẹ pé yóò la kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó fún pé tahiyatul kalim tahiyatul kalim ló ṣe bàbá nàbí àkàsáwùtù ha ìmọ̀ráàtì mo wá lékò bí ìyàwó mi ọwọ́ fàkọ́ọ́lá dé wọ́n sọ ní pé máa làkì lámtẹ́lì bá sọ kòtòbíyà kí ló ṣe ọ̀tọ̀ ọwọ́ sọ kòtòbíyà yìí ó tù ya pa láti ọ̀fàdì hajimu ya yọ wọ nke ní ìsàlẹ̀ torí mi ń páyà kọ́ máa jẹ pé yọ máa so èèwọ̀ ara rẹ̀ yọ máa so ara eléyìí àgbọ́dọ̀ jìnnà sí nínú kẹta wá sọ lè mọ̀ lónìí fáwọn obìnrin mùsùlùmí lákòókò tá a wà yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n ń wọ̀ sómi ọ̀bọ̀jì ní ẹni fi hàn àwọn aṣọ tí ò sì fi tọrọ mùbákàrà àwọn mùtọ́yàrà aṣọ tá a bá wọ̀ náà kò tún gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe pé a fi lọ́fíńdà sí ìyẹn pé a gbọ́dọ̀ fi lọ́fíńdà jáde wọ̀ ọ́ tá a ni àwọn ọmọ sárọ́gbà rọ́sọ̀dà náà sọ́dá wọn ní kó sọ́dá pé ayọ̀mọ̀ ìmọ̀ra àti ìsátà àárọ̀ obìnrin yòówù tó bá fi lọ́fíńdà fàmọ́dọ̀ tẹ̀lé àkọ́ lè yẹ́jìdò láti bá gbọ́ ṣe ń tirẹ̀ fàyíyà zàníyà aṣẹ́wó lóbìnrin ni o aṣẹ́wó lóbìnrin ni gbogbo obìnrin tó bá ń gbọ́ yìí kọrin àti mọ́ ọkùnkúndùn àìsí lọ́fíńdà jáde o obìnrin lójoojúmọ́ yóò fi lọ́fíńdà sára ní ọba gbàgbàjúmọ̀ lọ èèwọ̀ ni omi mùsùlùmí ọ̀sọ́bà mọ́nà mi dáadẹ́ká wà dà ohun tó sì wọ́n fi kọ̀ fún wa ọ́kílẹ̀ àgbẹ̀ òwò wà máa ń fi ìmìntàhàrí kìdá ẹyẹ ti ṣàwà tó pé wọ́n máa pèpè lọ síbi káwọn kò wọ́n máa ní fílìn rẹ̀ ọ̀kọ́já alẹ́kọ̀ọ́bí ní ọlọ́mọ máa fi màánáwó ka usni malbas alẹ́kọ̀ọ́lẹ́ ìlẹ́dì yẹ́zihad àwọn àfáwà fi àwọn míì kún nínú rẹ̀ ní àwọn aṣọ tó bá fáìn pé pé aṣọ tó tàbí àwọn eh, ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn tó bá ń hàn wazina tó fa àti àwọn ọ̀ṣọ́ tó jẹ́ olówó iyebíye ọ̀kadàlẹ̀ ṣìláṣù gbèjìjà bẹ́ẹ̀ náà wà ní kéèyàn máa rò papọ̀ máwọn ọkùnrin ẹni tó bá ti ń ṣe gbogbo àwọn léyìí wáyé ọ̀sà ó ń jìnà ni àfáwà ayíṣá ní ọsọ nínú ṣàwájú rẹ̀ pé ní ìdìkejì ojú ìta sẹ́hùn pé anna kò yẹ lọ́yà sí ilé ìjìhá mùtàtìrọ́ mùtàtìrọ́ mùtàzáyì náà mìíràn kàbà yìí kóbi ọjà láti inú ilé rẹ̀ lẹ́yìn tó lọ́fíńdà lẹ́yìn tó sọ̀sọ́ tó wá gbọ́sọ̀ ọ̀hún hàn síta nínú ẹsẹ̀ ìgbàǹkọ̀gbè ni ọ̀làwọ́ àdìmọ̀lá àzọ̀jà sọ̀kọ́dà kó sí pọ́kọ́ rẹ̀ yọ̀ǹda fún kọjáde májèmọ́ ẹlẹ́ẹ̀kẹfà ńlá yéṣu bí olè bá sọ̀rọ̀ jáde aṣọ tó bìnrin bá wọ̀ kò gbọ́dọ̀ ju aṣọ ọkùnrin o a gbọ́dọ̀ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ń wọṣọ lónìí pé pẹ́sọ ọkùnrin wọn ń wọ̀ àdébí sọ pé làánà ọ̀ṣọ́ ìṣọ́lámù àrọ́jọ́lù yẹlẹ́bẹ̀ṣọ̀ lẹ́bṣọ̀tọ̀ mọ́ríà mọ̀lẹ́mọ́ríà tó lẹ́bṣọ̀ ìyọ̀jọ̀lẹ́ ànábì ṣépè ó gégùn fún gbogbo ọkùnrin tí wọ́n máa wọṣọ obìnrin tàbí obìnrin tí wọ́n máa wọṣọ ọkùnrin náà rọ̀ mí tábìlì náà bá sì gbà wá ó ní làánà ọ̀sọ̀ islam mutasabbihina min ar-rijal bin nisa wal mutasabbihat min an-nisa bil rijal ó làánà gbogbo àwọn ọkùnrin tí bá máa ń kọ́ sí obìnrin àti gbogbo àwọn obìnrin tí bá máa ń ṣe bí ọkùnrin látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wọṣọ èyí tó ṣe pé yóò jẹ́ aṣọ tọkùnrin máa ń wọ̀ àgbọ̀dọ̀ fásọ wa jọ aṣọ ọkùnrin ẹlẹ́ẹ̀kejì òun náà ni allah yushbihu libasu kafira aṣọ tábà wọ̀ gbọ́dọ̀ jọ aṣọ àwọn kẹfẹ́ yìí lóbìnrin o àgbọ́dọ̀ jìnnà sí ọgbọ́dọ̀ jọ pátákà bó ti wù lọ ọmọ ọgbọ́dọ̀ jọ torí pọ́pọ̀lọpọ̀ àwọn aṣọ ni wọ́n wò rí ní àwọn ẹbí tó kẹfẹ́ yìí àdébí sọ pé bàtà níbi wa sọ ó ní sọ bẹ́ẹ̀ ni màá fẹ̀rọ ní ọwọ́ sọ pé inna hadhihi thiyabu lil kuffar fala talbasaha aṣọ ìyá aṣọ àwọn kèfèrí ni ẹ̀gbọ́dọ̀ wọ̀ gbogbo aṣọ ọ̀dà bá gbọ̀n fásọ kèfèrí ni jìnà sí pàpà jùlọ tọ́ ipa àwọn kèfèrí wọn da àṣàlẹ́sà fún ẹ̀fọ́ sáwọn sókè gbogbo àlà ń lò ó ẹlẹ́ẹ̀kẹjọ aláyẹ̀kú ní libaṣu ṣòro aṣọ yẹn wọn gbọ́dọ̀ jẹ́ pé ọ̀dà yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ dáadáa o abdullahi náà mọ̀ gba ara sọ̀dà ní ọ̀sán pé mọ́ láti ṣàṣàròbò ṣòro ìdúnyá ẹni yóò tó bá wọ aṣọ tó fi fẹ́ dára rẹ̀ yàtọ̀ ilé ayé albasuhu lọ́hu sọ́ọ́bù mùdílà yàwó kìyàmà ọlọ́run bọ́ wọ́ láṣọ yẹ pẹ̀lú yóò wúrọ̀ kìyàmà tó máa lè hàbò fi ìhìnà rọ yóò wá ti fi wọnú náà ọlọ́run gbé wa jìnà sí o ọlọ́run gbé wa jìnà sí o ọlọ́run gbé wa jìnà sí o látara bẹ́ẹ̀ àwọn májèm méje níbi aṣọ èyí tí a bá ń wọ̀ ká tó lè rí pé ó jẹ́ aṣọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin aṣọ mùsùlùmí lóbìnrin tó àṣà àwọn méjèèjì àwọn méjèèjì kí n tó tún sọ àṣà alákọ̀ọ́kọ́ àìmájẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ọwọ́ ìyá yóò aṣọ tí ó bo gbogbo ìhòòhò ara wa pátápátá lẹ́yìn ojú àtọwọ́ táwọn àwọn olùmọ́sí fàfàlẹ́ lórí àwọn kẹsọpọ́ rìnrìn ni àwọn kẹsọpọ́ súnà ni àfi súnà ní àtọ̀rin ni ní kásàpá tètè rẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ fi yàtọ̀ sí ojú àtọwọ́ àwọn làásù sí fọ̀rọ̀ wọn ní ìṣúná ẹlẹ́ẹ̀kẹta aṣọ tá a bá wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó yẹ pé kò ní sọ ohun tí ń bẹ lábẹ́ aṣọ kò gbọ́dọ̀ sọ ohun tí ń bẹ lábẹ́ aṣọ ìyẹn pé kò gbọ́dọ̀ jẹ́ tó yẹ pé yọ máa sọ àwọn ohun tá a bá wọ̀ sísàlẹ̀ aṣọ àmà láti dà bákan náà ó gbọ́dọ̀ jẹ́ pé kìí ṣaṣọ tó yẹ pé fún mọ́ ni aṣọ tó ẹni ni ó ẹlẹ́ẹ̀ka a gbọ́dọ̀ ló lọ́fíńdà ń ẹlẹ́ẹ̀kẹfà aṣọ ò gbọ́dọ̀ ju aṣọ ọkùnrin ẹlẹ́ẹ̀keje aṣọ ò gbọ́dọ̀ ju aṣọ àwọn kèfèrí lóbìnrin ẹlẹ́ẹ̀kẹjọ aṣọ ò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó yẹ pé ó jẹ́ aṣọ tó gbajúmọ̀ aṣọ tó hàn aṣọ tó fi wá hàn táàtì dáyàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ wa táwa dáyàtọ̀ péńpé ò gbọ́dọ̀ jẹ́ aṣọ bẹ́ẹ̀ àníbìlẹ̀ tó bá ti wọ̀ ọ́ so wọ́n wọ̀ lásọ yẹn pẹ̀lú ìyọ̀gbìdà ti yàmà fa sábàbí tó fi wọ̀ náà bí láti dòlóyìn tó bá ti dọ̀là lórí àwọn aṣọ òun ìpínlẹ̀ lọ́wọ́ ààyè tó bí ilé wọ̀ nínú àwọn aṣọ bákan náà àti àwọn àwọn nǹkan ẹ̀mí tó ti kó sí lábẹ́ òun láàyè yìí lọ́la pẹ̀lú ọ̀dọ́ lọ. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من ذنب إنه هو الغفور